إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول فون الله سبحانه وتعالى وباتي ó sẹ́n kọ̀kan wá kú lórí ojú ọ̀nà Islam nígbàmú sí àgbọ́yà wọn sálàfil umma títí di àsìkò yìí àyìn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe tọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ranyàn lórí wa láti máa yìn a jẹ́rìí pé Allah subhanahu wa ta'ala ó nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún ni àtọrọ àlékún ìkí ọlọ́wọ́ba anú ọlọ́wọ́ba kó ma bá annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wa alihi wasallam àtàwọn sahaba àti gbogbo ẹnìkọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbindal òun náà ni ọ̀rọ̀ alhajar àgbóyé islam nípa alhajaru àti àwọn ẹ̀kọ́ tí ó rò papọ̀ pẹ̀lú alámàrí òun nìkan tí àmbálà ìlọ lórí ẹ̀ ilé tó ẹ́sì pé a ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá nínú al-Qur'anul àti nínú súnnà annabi sallallahu alaihi wasallam àti nínú àwọn àtàw nínú àwọn ọ̀rọ̀ tí ó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà alaihim bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n tẹ̀lé wọn náà nípa àgbọ́yé wọn àti bọ́n ṣe báwọn èèyàn lò lásìkò wọn lórí ọ̀rọ̀ ṣíṣe hajjúrù fún àwọn èèyàn yíyan àwọn èèyàn lódì nítorí ti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ibi tí a bala yédé òun náà ni ọ̀rọ̀ nípa wíwòye sí wàlíkùn salam tàbátàtù al-masalih wal-mafasid fil-hajr wíwòye sí àǹfàníwò àti àwọn aburú òun ló wà níbi hajjiru ṣíṣe eléyìí tó yẹ sí pé àwọn olùmọ̀ wọn gbéyẹ̀wò tí wọ́n dẹ̀ fẹ́ kí àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kí a gbàgbọ́ yẹ dáadáa níbi ọ̀rọ̀ hajjiru ṣíṣe kí a máa wòye sí àwọn àǹfààní tí ẹ̀sìn pèpè sí níbi ṣíṣe hajjọ́rù àti àwọn aburú tí ó lè bá ẹ̀sìn níbi ṣíṣe hajjọ́rù ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yẹ pé àwọn olùmọ̀ wọ́n ṣe àlàyé lórí ẹ̀ ìfọ́síwẹ́wẹ́ tí wọ́n dẹ̀ yanjú àwọn ìrújú eléyìí tí orú àwọn èèyàn lójú nípa ọ̀rọ̀ yìí nítorí pé lábẹ́ wíwòye sí al-masalih wal-mafasid wíwòye sí àwọn aburú àtàwọn dáadáa àwọn oore àti àwọn aburú tó wà níbi ṣíṣe hajjiru yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onífẹ́nú ni wọ́n sáwọlé níbi ọ̀rọ̀ maslaha àti mafsada pé ká tó lè ṣe hajjiru àwọ àǹfàní wo ni hajjiru ó ṣe àbí aburú wo ni hajjiru ó ṣe nígbàtí a bá ṣe àwọn èèyàn wọ́n tí orísìí àwọn ìfẹ́nú bọ́ abẹ́ ọ̀rọ̀ yìí eléyìí tó jẹ́ sí wípé ó fa ìrújú púpọ̀ lórí àgbọ́yé àwọn èèyàn nípa alhajjá ṣùgbọ́n ní nǹkan nínú nǹkan tí àwọn olùmọ̀ sọ wípé a gbọ́dọ̀ gbéyẹ̀wò dáadáa nípa ọ̀rọ̀ hajjá òun ni wípé alhajjaro yíyan àwọn èèyàn lódì nítorí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nítorí àwọn èròǹgbà mẹ́ta òun náà ni wọ́n fi gbé nǹkan yìí àwọn maqasid àwọn àfojúsùn mẹ́ta eré tó bá ṣẹ̀ríà mu nìyẹn gbọ́dọ̀ ní lórí ọ̀rọ̀ ṣíṣe hajjúrù fún àwọn èèyàn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ẹ̀rí ó wá lórí ẹ̀ bákanáà àwọn olùmọ́dẹ̀ fi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí rinlẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe hajjúrù tó gbọ́dọ̀ gbọ́yé tó sì al-maqsidul awwal nkàlá kọ̀kọ́ tọ́jẹ́ ìhùngbà ìtàn ti torí ẹ̀ sí hajjúrù fáwọn èèyàn al-maqsidul awwal òun náà ni al-hajjúrù li maslahatil hajjir àfojúsùn alákọ̀ọ́kọ́ ìrúngbà alákọ̀ọ́kọ́ tá gbọ́dọ̀ mójútó dáadáa nígbàtà bá fẹ́ sí hajjúrù òun náà ni pé ká hajjúrù li maslahati al-hajir nítorí àǹfààní ẹni tó fẹ́ sí hajiru gangan a gbọ́dọ̀ wo àǹfààní wo ni hajiru yóò ṣe fẹ́ ni tó fẹ́ sí hajiru fún rárá rẹ̀ èyàn tó fẹ́ sí hajiru tó fẹ́ yìn àwọn èèyàn lódì a wo àǹfààní wo ni ó bá níbi hajiru tó fẹ́ ṣe yìí èyí fún yàn nítorí kí a ń fà nílè bá ẹni tó fẹ́ sí hajjúrù gangan eléyìí báyìí rèé lábẹ́ rẹ̀ ó ní pé ó tọ́ fún mùsùlùmí kó yàn lódì gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ sí wípé ìmá jòkó tí yóò kó aburú nínú ẹ̀sìn rẹ̀ musulmi gbọ́rọ̀ yẹ gbogbo ẹni bẹ́ẹ̀ lódì nítorí àǹfààní ara rẹ̀ للمسلم أن يهجر كل من يتضرر بمجالسته من المخالفين للمسلم أن يهجر كل من, كل من يتضرر بمجالسته من المخالفين ó tọ́ fún mùsùlùmí ó jẹ́ ọ̀rọ̀ fún mùsùlùmí kó yàn lódì kó jìnà sí gbogbo ẹni yòówù tó bá jẹ́ sí pé jíjòkó ti rú àwọn èèyàn báyìí yóò kó nira báyàn nínú àwọn tó yẹ kí wọ́n yapa òfin ọlọ́ọ̀bà Allah subhanahu tí yẹ ti mọ̀ wípé tí n bá ń jòkó tẹni yìí ẹ̀sìn mi ò ní dúró ìlànà mi tí ma ma fi ṣe islam ìlànà yẹn ò ní dúró dédé tí bá ń jòkó tẹni àwọn àròrí mi yóò ma yàtọ̀ sí ìròrí alìsúnnàtí wal jama'a gbogbo ẹnikẹ́ni tẹ́yàn bá ti rí báyìí wípé tẹ́yàn bá ń jòkó tí yóò ma kó ìnira bá ẹ̀sìn yàn ka ahlil bida'i ẹgẹ́ bí àwọn oníbídá àwọn náà àwọn èèyàn tó jẹ́ sí pé ìjókòó tì wọ́n yóò kó ìnira bá wa nínú ẹ̀sìn ni yóò dá ẹ̀sìn wa rú mọ́ wa lójú nínú àwọn tó yẹ pé tá bá jókòó tì wọ́n wọ́n kó bá wa nínú ẹ̀sìn wa òun náà làwọn oníbídá wa wal àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ahlul ma'asi ka ahlil bidai wal ma'asi àwọn ẹlẹ́ṣẹ̀ tó yẹ́ pé ìmọ̀ jòkó tí wọ́n yóò ma kó aburú báyàn fún bí àpẹẹrẹ sí kí a máa jòkó tí àwọn tí ma ń gbọ́ orin tán ma ń plé orin ẹ rí pé irú ẹni irú nǹkan yìí yóò ma kó àrùn sínú ọkàn ẹni tí ń jòkó tí wọ́n ẹni náà ó padà ẹ̀yẹn náà padà dẹni tí ń ṣe ríbà tí ń sọ̀rọ̀ àwọn èèyàn láìda lẹ́yìn àbí kí a máa dòkó tàwọn ọmùtí èèyàn náà padà dẹni tí ó ń mutí tàbí kó padà di ẹni tí ó tí ò ní jẹ́ nǹkankan lójú ẹ̀mọ́ tí ò bá ti ẹ̀mọ́ mú alladhina yatadarraru bi mujalasatihim fi dinihi àwọn tó yẹ sí pé téèyàn bá ń jòkó tí wọ́n ìnira ó máa báyàn nínú ẹ̀sìn ẹ̀sìn èèyàn ó máa ní ìyọnu ajínà sírò àwọn eléyìí báyìí ẹ̀rí lórí eléyìí báyìí òun náà ni hadithu abi musa hadithu abi musa radiyallahu anhu nígbà tó sọ̀rọ̀ nípa aljalisu salih waljalisu su tó ń sọ nípa àwọn alábájòkó àwọn alábájòkó rẹ àwọn tó sọ nípa jíjòkó ti àwọn ẹni rẹ ní ma jòkó pẹ̀lú àwọn ẹni rẹ àti ma jòkó pẹ̀lú àwọn ẹni bú hadithi hadithi wọ́n pé a ti kàdada fọ́ra wa ni mathalul jalisi salih wal jalisi su' wal jalisi miski wa hadithi yẹn tó ń sọ fún wa nípa àpèjúwe ẹni tí bá ń jòkó ti àwọn ẹni rí àtẹni tí ń jòkó tàwọn ẹni bú pé ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbé tùràrí dání ni ẹni tó mú tùràrí lọ́wọ́ àtẹni tí ó ń fẹ́ náà iná àgbẹ̀dẹ so anábi sallallahu alaihi wasallam ti ṣàlàyé oore tí ń bẹ níbi kéèyàn máa jòkó ti àwọn ẹni rí àti ìlapa dáadáa tí ó máa ní lára àwọn tí bá ń jòkó pẹ̀lú wọn bákan náà anábi aburú tí ń bẹ níbi kí yàn máa jùkú ti àwọn ẹni aburú àti àwọn ìnira tí yàn máa rí níbi àwọn nǹkan yìí so hadith yìí ó ní delil lórí wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ìjùkú ti yóò máa kó wàhálà bá ẹ̀sìn yàn yóò máa kó wàhálà bá gbọ́yé yàn irú ẹni báyìí á jìnà sírú wọn eléyìí òun ni alhajiru li maslahati ka yán àwọn èèyàn lódì ká jìnà sí àwọn èèyàn kan nítorí àǹfààní ẹ̀mí ara wa àwátá ń ṣe hajjírù yẹn so lè báyìí nínú àwọn nǹkan táwọn èèyàn fọwọ́ yẹ pẹrẹ mú ni nítorí pé àwọn èèyàn wọn ò ka ẹ̀sìn wọn kún torí pé àwọn èèyàn rẹ̀ wọn ò mọ̀ pé ẹ̀sìn nkata nǹkan tí yẹn tọ́jú ni ẹ̀sìn nǹkan tí yẹn gbọ́dọ̀ mójútó ni nǹkan tí yẹn ni nǹkan tó gbọdọ̀ yanjú ni nǹkan tí yẹn ti gbọdọ̀ máa gbé sá fún gbogbo tó bá lè ba nǹkan yẹn jẹ́ ni òun ló fi jẹ́ sí pé tẹbáwà àwọn salaful umma wọ́n a máa mójútó àwọn ẹ̀sìn wọn gan wọ́n dẹ̀ máa ń gbé ẹ̀sìn wọn sá kúrò níbi gbogbo tó bá lè kó bá ẹ̀sìn yẹn gbogbo tó bá lè da ẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ àwọn salaful umma wọ́n máa ń gbé ẹ̀sìn wọn sá fún nǹkan yẹn so eléyìí báyìí òun ni àfojúsùn alákọ̀ọ́kọ́ tí ṣẹ̀ríyà tó ti torí ẹgbẹ̀ hajjírù kalẹ̀ so nítorí ẹ̀ tẹ́yẹ bá ń sọ̀rọ̀ nípa mímọ̀ wòye sí maslaha àti mafsada níbi ọ̀rọ̀ hajjírù nínú àwọn nǹkan tẹ́yẹ sí ni maslahatul hajjir kíyàn wòye sí kí láǹfààní tó fẹ́ bá ẹni tí ó ń ṣe hajjírù so kásìmọ̀ yí pé àǹfààní tí tó lè débá níbi hajjúrù náà ni kó yan àwọn tí ó bá jẹ́ sí pé tó bá ń jòkó tì wọ́n wọ́n máa da ẹ̀sìn rú ẹ̀sìn rẹ̀ ó máa rí nira níbi máa jòkó tì wọ́n kó yan rú wọn lódì gangan ni maslaha tiẹ̀ mafsada tiẹ̀ ní kó máa jòkó ti rú wọn tẹ́yàn máa sọ wípé irú àwọn nǹkan yíre tẹ́yàn bá wọ́n lè padà máa wá àbẹ́rísísí àwọn àwáwí míì tó yẹ sí pé yóò kó aburú bẹ́ni tí ń jòkó tí wọn ni kò sí dáadáa kankan tí ó kó bá wọn so ilé báyìí sí so ilé báyìí àìgbàgbọ́ yìí nǹkan tán pè ní almasalihu walmafasid nínú ọ̀rọ̀ ajẹ́rù mi almaqsidu thani èròǹgbà ẹlẹ́ẹ̀kejì àfojúsùn ẹlẹ́ẹ̀kejì kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àfojúsùn ẹlẹ́ẹ̀kejì níbi nǹkan tá gbọ́dọ̀ gbọ́yé níbi àǹfààní tí ń bẹ fún hajjiru òun náà ni alhajjiru li maslahatil umma alhajjiru li maslahatil umma ká ṣe hajjiru fáwọn èèyàn káyà àwọn èèyàn lódì nítorí àǹfààní al'umma torí àǹfààní tí al'umma fẹ́ rí níbi hajjiru yẹn ìkẹlẹ̀ kejì ó tọ́ kíyàn ṣe hajjírù fáwọn èèyàn kíyàn ya àwọn èèyàn tó bá ń takò fi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lódì kíyàn jìnà sí wọn láwọn tẹ́yàn bá rí wípé wọ́n ń ẹ̀sìn ẹ̀sìn rú kíyàn jìnà sí wọn nítorí kí fún bí àpẹẹrẹ ń sin kí yàn ṣe hajjúrù fún àwọn asahabul mukhalafat àwọn èèyàn tí yàn máa ipé wọn yapa sí ìlànà tó yẹ ká máa rìn lórí ẹ̀ ipé pé wọn ìjọsìn wọn ìròrí wọn yapa sí ìlànà tí Ọlọ́run bá àtànábì sallallahu kí ájírù wọ̀nyí fi nílapa ìyàn wọ́n lódì yìí kó fi nílapa níbi wípé kó nílapa débi wípé kí àwọn ẹlòmí lè padà ríbi sá fún nǹkan yẹn pé ha sítàwà náà bá ṣe irú nǹkan táwọn eléyìí ṣe a jẹ́ pé irú ìdẹ́yẹsí tó ṣẹlẹ̀ sáwọn yìí ni ó ṣẹlẹ̀ sáwa náà káwọn èèyàn kan wá tàtàrà báyìí látara ìlapa hajjiru tí yàn ṣe fún wọn èèyàn káwọn náà fi wá sá fún ìwà bàjẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn tí yàn fi ṣe hajjiru fún wọn ẹ rí pé ilé báyìí kìí ṣe fún àǹfààní ẹni tó fẹ́ ṣe hajjiru mọ́ kìí ṣe fún àǹfààní ẹni tí a fẹ́ ṣe hajjiru fún tí kìí bá ṣe àǹfààní ẹlòmíì tá fẹ́ kó kẹ́kọ̀ọ́ níbi hajjiru yẹn aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni kí yàn ṣe hajjiru irú hajjiru eléyìí náà ni hajjiru kí n torí àǹfààní àlùmọ́ kíyàn wá ṣe nítorí káwọn yẹn lè bá mọ̀ pé aláburú lẹ́ni ẹni tí yàn máa ń jìnà sí ni nítorí ẹ̀ lèyàn fi ń ṣe hajjúrù fẹ́ ni ẹ nítorí ẹ̀ lèyàn fi ń jìnà sẹ́ni ẹ lèyàn fi ń yẹ ni ẹ lódì nítorí káwọn yẹn lè bá rí sí èèyàn yẹ̀yẹ́ èèyàn yẹpẹrẹ kọ́ mọ́ bá kó ìnira báwọn èèyàn káwọn yẹn mọ́ bá rí léèyàn pàtàkì tí wọ́n lè máa gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ nínú ẹ̀rí lórí ẹ̀ هنا حديث أبي هريرة رضي الله عنه tó ń sọ̀rọ̀ nípa bí ànẹ́bì sallallahu alaihi wasallam ṣe gbé ìrun jù sílẹ̀ tí ò kí lórí ẹni tí ò kírun sẹ́ni tí ó jẹ gbèsè tó kú lára hadithu yìí dalilu ni lórí alhajru li maslahatil ká ṣe hajjúrù fáwọn èèyàn nítorí maslaha al'umma ẹ̀rí pé gbígbé jù sílẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam tó gbẹ̀rùn jù sílẹ̀ tí ò kírun sẹ́ni tó jẹ gbèsè lára yìí nǹkan yẹn ẹ̀kọ́ ńláńlá ni fún gbogbo èèyàn tí wọ́n ń sojú kòkòrò pé kí ànábì sallallahu alaihi wasallam kírun sáwọn lára nígbà tí àwọn bá kú torí wọ́n mọ̀ pàtàkì kánàbí kírun sí òkú tó kú lára wọ́n mọ̀ wípé oore ńláńlá gidigan ni tí gbogbo èèyàn ó sì máa gbẹ̀ngbẹ̀ rẹ̀ rárá tí yẹ bá ṣe pé irú nǹkan ẹ ti bọ́ fún àwa gan sí ni inú nǹkan táwa náà sì lè máa gbẹ̀ngbẹ̀ rẹ̀ ni tó bá jẹ́ sí pé àǹfààní ẹ̀ sí ń bẹ ni wípé ọjọ́ sí pé àwọn ò gbẹ̀ngbẹ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn kan náà ń bẹ láwùjọ wa táwa náà mọ̀ pé ẹni rere ni wọ́n ẹni ọlọ́run ọba ni wọ́n pẹ̀lú pé a rí àwọn iṣẹ́ wọn àwọn ọ̀rọ̀ wọn àwọn àdìsọ́kà wọn ó ṣe déédéé nǹkan tí ọlọ́run ta'ala àtànẹ́bì fẹ́ kí a máa fi sin ọlọ́run ọba táàsì gidi gan tó hàn sí àwa náà pé àwọn eléyìí rẹ̀ olùsin ni wọ́n olùjúpájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá ní wọ́n àpẹẹrẹ ìpayọ̀ ọlọ́wọ́n bá hàn lára wọn níbi ọ̀rọ̀ wọn àrípayọ̀ ọlọ́wọ́n bá ń bẹ níbi iṣẹ́ wọn àrípayọ̀ ọlọ́wọ́n bá ń bẹ níbi àdìsọ́kàn wọn àrípayọ̀ ọlọ́wọ́n bá ń bẹ ó hàn ní gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn yìí rẹ̀ èèyàn máa sojú kòkòrò pé téèyàn bá kú rú wọn ní kí wọ́n kírun síyàn lára ẹgẹ́ bó jẹ́sípà Nabi sallallahu alaihi wasallam ló wà ní rúpò yìí òun lẹni tó sì fi ń súnmọ́ Ọlọ́run Ọba jùlọ òun lẹni tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó fi ń yọ́nú sí jùlọ tọ́rọ̀ Ọba lẹ́kẹ́lá fi ń sàlẹ́sà jùlọ so gbogbo àwọn sọ̀hábà tán bá fẹ́ kú wọ́n mọ́ ń sojú kòkòrò kọjẹ́ pà nẹ́bì ní ó kírùn sáwọn lára hadith Abi Hurairah ọwájẹ́ kó yíwa pé níjọ́ kan tí ìkànnà sọ̀hábà kú ànábì wá débi tó ti fẹ́ kírùn sí lára ànábì wá ń béèrè wípé ǹjẹ́ sọ̀hábà ìsó nígbèsè lọ́rùn wọ́n ló ní gbèsè lọ́rùn ànábì wá ń bèèrè pé só fi nǹkan lẹ̀ tó fi san gbèsè yẹn wọ́n ní kò ní nǹkan kan tó fi san o ànábì sallallahu alaihi wasallam bá pẹ́yìn dà ànábì ní sallu ala sahibikum ẹ máa kírun sí èèyàn yín lára kìíní yìí ó jẹ́ ẹrù jẹjẹ fún gbogbo àwọn èèyàn nígbà sì kú lẹ́ni tó jẹ gbèsè ànábì wá ṣe hajjúrù fún láti má kírun sí lára nítorí àǹfààní àlùmọ̀ kí nǹkan yẹn kó lè kó lè kó lè kó àwọn èèyàn kó lè ká wọn lọ́wọ́ kó kó bí ìbàjẹ́ àjẹgbèsè kú àbí àwọn nǹkan míì tán wọ́n lè kúlé lórí tánàbí fi lè tó fi lè ti torí ẹ̀ yan òkú wọn lódì láì kírun sí lára so nítorí al'umma ni hajjúrò ilé ẹ̀rí pé hajjúrò yìí nísìn tí náà bá wóru hajjúrò tánàbí ṣe yìí kò ń ṣe pé kíkírun sí ẹni lára kí wọ́n ṣe pé yóò kó bá nẹ́bì nínú ẹ̀sìn ànẹ́bì ẹgẹ́ bí tàláwọn kọta ti kàrí pé ìmọ̀ gbogbo àwọn tó bá yẹ́gbẹ́ tẹ́yàn bá jòkó tì wọ́n ìran hajjírò alákọ̀ọ́kọ́ àbí àǹfààní hajjírò alákọ̀ọ́kọ́ ta sàlàyé nípa pé àǹfààní ẹni tí ń ṣe hajjírò gẹ́gẹ́ ni yóò ma wòye sí gbogbo ẹnikẹ́ni tó bá pé tẹ́yàn bá ti ń jòkó tì tẹ́yàn bá ń súnmọ́ yóò ma da ẹ̀sìn yànrú yóò ma dàgbọ́ yànrú yóò ma dàrú yànrú ká jìnà sí rẹ̀ ní báyìí ó ní àfojúsùn alákọ̀ọ́kọ́ ni maslaha alákọ̀ọ́kọ́ tí yẹn gbọ́rọ̀ wù níbi hajjọ́rù ẹ̀rí pé lè báyìí kò sínú hadithi yẹn bákaná nǹkan alẹ́ẹ̀kẹta nínú nǹkan tí yẹn máa ń wò nínú masalihu ni maslahati mahjur kásẹ̀ hajjọ́rù káyà àwọn èèyàn lódì nítorí àǹfààní àwọn táyà lódì yẹn gangan àǹfààní tafẹ́kọ́ bá wọn níbi yíyàn wọn ẹ̀rí pé lẹ́yìn náà ò ní ṣẹlẹ̀ ń bẹ̀ nítorí pé ẹni tó ti kú rẹ̀ àǹfààní wo ni hajjúrù fẹ́ ṣe fún mọ́ níbi kókúrò níbi aburú tàbí torí ẹ̀sìn hajjúrù fún toró ti kú so a jẹ́ pé nítorí maslaha hajjúrù àǹfààní tí ń ṣe hajjúrù ni ànábì fi ṣe hajjúrù yìí kèédè ṣe ń torí ẹni tí wọ́n ṣe hajjúrù fún yìí tí kèé bá ṣe ń torí àwọn àlùmọ̀ tí àti àwọn wà tó yẹ pé ó lè mú ànábì sallallahu alaihi wasallam jìnà sí òkú wọn tó lè mú ànábì ya òkú wọn lódì láti má kírun sí wọn lára so eléyìí báyìí ni dẹ̀lí lórí wípé a máa ń ṣe hajjiru li maslahatil umma nítorí àǹfààní al'umma àfojúsùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhajjuru li maslahati almahjur afẹ́ sí hajjuru nítorí àǹfààní tí ó bá ẹni tá ń sí hajjuru fún ga afẹ́kẹ́ni tí a ń sí hajjuru fún náà kó náà jàǹfààní níbi hajjuru tá ń ṣe fún afẹ́ kí hajjuru tá ẹni tàà rí pé ó ń yapa sódodo ẹni tàà rí pé ó ń ṣe nǹkan tó yapa sí nǹkan tí ẹ̀sìn gbé wá ó ń sọ nǹkan tó yapa sí nǹkan tẹ́sìn gbé wá àbí ó fi ń rinlẹ̀ nínú àdìsọ́kàn nǹkan tó yapa sí nǹkan tí ẹ̀sìn fẹ́ kí àdìsọ́kàn irú àwọn báyìí rèé ó tọ́ nínú ṣẹ̀ríà láti yàn wọ́n lódì àwọn tí wọ́n wá jẹ́ ashabul mukhalafat àwọn tí wọ́n yapa sí nǹkan tí ẹ̀sìn pèpè sí àwọn náà ni ahlul bidai àwọn oníbídá nínú àwọn ashabul mukhalafati ni nínú àwọn tán yapa sí nǹkan tẹ́sìn pèpè sí ni bóyá nínú ọ̀rọ̀ sísọ ni àbí nínú iṣẹ́ ṣíṣe àbí nínú àdìsọ́kàn bẹ́ẹ̀ ni àwọn ahlul ma'asi àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ashabul mukhalafat làwọn náà wà nínú àwọn tí wọ́n yapa ni àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ń ṣe nǹkan kan tó yapa sí nǹkan tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala fẹ́ ká ṣe àwọn eléyìí rẹ̀ a máa ṣe hajjúrù fún wọn ibẹ̀ padà pẹ́ lórí ẹ̀gán nìyẹn inshallah karim àwọn àfá ní ìkẹ́ẹ̀nà fi ajrihim maslaha tó bá jẹ́ sí níbi káyẹrú àwọn tí ń ṣerú àbàjẹ́ ìlódì tó bá yẹ pé maslaha wà ń bẹ tó bá yẹ pé àǹfààní wà ń bẹ fún wọn fún àwọn tí a fẹ́yàn lódì àyàn wọn lódì kí ni maslaha yẹn òun náà ni kọjẹ́ sí pé wọ́n ní ar-ruju' 'an hajjúrù ta bá ṣe fún wọn yóò jẹ́ kí wọ́n lè sẹ́rí padà kún bí ìyapa tí wọ́n wà lórí ẹ̀yìn wàtàwọ̀bá tó mìnà yóò sì jẹ́ kí wọ́n lè túbá kúrò bí àbúrútà ti torí ẹ̀ ṣe hajjúrù fún wọn àǹfààní tí a fẹ́ kó bá wọn nìyẹn ẹ̀mà wọ́n sí ká ṣe hajjúrù fẹ́ni tó ní mùkọ́láfà ẹni tó yapa sí òdodo nítorí àǹfààní pé kí ó lè sẹ́ríkò ń bí ìyapa rẹ̀ yẹn kó lè túbá kúrò ń bẹ̀ ṣe pé àǹfààní nìyẹn tó bá jẹ́ sí pé ta bá ṣe hajjúrù fún kò ní kúrò bí ìbàjẹ́ yẹn kò ní kúrò bí ìbàjẹ́ yẹn kò sí ní sí táwọ́bà ṣùgbọ́n yóò padà di ẹni yẹpẹrẹ láwùjọ hajjúrù yẹn ní maslaha bí ò ní maslaha na'am yóò padà di ẹni yẹpẹrẹ láwùjọ táwọn èèyàn ò ní lè máa tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ mọ́ tí àwọn èèyàn ó padà rí lẹ́ni aburú tí wọn ò ní lè gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ mọ́ tí àwọn míì náà sì ní tí wọ́n máa sáfórú nǹkan tó ṣe yẹn ha ẹwọ orú bí wọ́n ṣe fúnlẹ̀ malágbájá ṣe ń torí nǹkan báyìí a jẹ́ pé tèmi náà bá fẹ́ rírù nira tẹ́ni rí àfi náà jìnà sí nǹkan tẹ́ni jìnà sí ajírù yẹn sàǹfàní àbí sàǹfàní sàǹfàní kò sàǹfàní bákanáà rẹ̀ irú ẹni báyìí rẹ̀ ẹni tó jẹ́ sọ́hìbùn mọ̀kànláfà yìí ẹni tó jẹ́ olùyapa Ọlọ́run Allah subhanahu wa ta'ala yìí nígbàtà bá ṣe hajjúrù fún ìgbà yẹn gẹ́gẹ́ lè mi tí so ká wá wo àǹfààní ẹni tí a ń ṣe hajjúrù fún nìkan nítorí pé báyá kò ní gbọ́ àbí kò ní ṣe táúbà ká wá ní torí ẹ̀rẹ́ hajjúrù yóò sàǹfààní sẹ̀mọ̀ pé àìgbàgbọ́ yé ìtànpè ní maslaha níbi hajjúrù pé èyàn lè ni ti kọ́mọ̀ ti torí ẹ̀ túbá yíò túmọ̀ sí pé hajjúrù tẹ́ ṣe fún sàǹfàní nígbàtà bá ti wo àwọn ọ̀nà míì nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí hajjúrù tí ṣẹ̀ríà fi ní káwòye sí àǹfàní tí ṣẹ̀ríà ti torí ẹ̀ gbé hajjúrù kalẹ̀ tàbá rí pé ó sàǹfàní láwọn agbọ́nrin yẹn àìsàǹfàní fóhun yẹn yíò sọ pé nǹkan yóò sàǹfàní kò àwọn tí wọ́n ṣe hajjúrù fún tó ń ti bẹ́ẹ̀ tán kú sórí bídá àwọn àbáàrí ni àrínà nínú wọn ilé tó sáré ti wá sí mílẹ́mì ń sí wọ́n pọ̀ dáadáa òun náà ni al-Harith al-Harith al-Harith ibn Asad al-Muhasibi al ibn Asad al-Muhasibi al-Imam rahimallahu ta'ala yẹn lórí tó fi kú tó ń ti bẹ̀rẹ̀ ìgbà tó tó kú wọ́n tó ń yan òkú ẹ̀ lódì bí al-Harith ibn Asad al-Muhasibi bó ṣe makewu tó oníbídá ni wọ́n jẹ́ kó yọ wípé kò ju bí èèyàn bí mẹ́ta sí mẹ́rin lọ nínú mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán lọ kírun sí lára ní gbogbo ìlú òyíbá yìí sí al-Harith ibn Asad al-Muhasibi ẹni táwọn wíyí tẹ́yàn bá kàtàn rẹ̀ ọ bẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídá ayé di òní ọbẹ́ta ọ̀pọ̀lọpọ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídí ayé ìdí òní tí alhárif ibn asad al-muhasi bá ń bẹ̀láyé ni àwọn èèyàn fẹ́ lè pè lágbàfà súnnà ẹ̀rí mẹ́bọ́yí tó ń ti bẹ́ẹ̀rí oníbídí àní alimam ahmad bin hanbal rahimahullahu ta'ala wọ́n hajjáró ẹ̀ ó sì kú lórí kíni lórí bídá rẹ̀ tó ń ti kí wọ́n ṣe hajjúrù fún náà ni àbẹ́ẹ̀kọ́ ni abdullahi ibn saba al-yahudi wọ́n ha járọ̀ ẹ̀ tó fi kú ni tó ń ti bẹ́ẹ̀rẹ̀ okù sórí bídá rẹ̀ náà ni abẹ́ẹ̀kọ́ ni ok wàlíkùn sálàm tó dáwà kàtò dúlkùwé sírọ̀ tẹ̀mími okù sórí bídá náà ni abẹ́ẹ̀kọ́ ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn tó pọ̀ gidi tó yẹ pa wọn salaful umma wọ́n ṣe hajjúrù fún wọn tó ń ti bẹ́ẹ̀rẹ̀ wọn ò túbá kó mi bídá àwọn tó fi kú ṣe hajjúrù yìí sí kó sàǹfàní sàǹfàní lára wọn àǹfàní tó ń ṣe ó ní pé bídá àwọn yẹn ó ní òjé kó padà di súnnà magbogbo lọ́wọ́ wà ilá kò bá ti jẹ́ sí pé ìròrí mu'tazila lábámọ̀ pè ní súnnà lónìí ìròrí jahmiya lábámọ̀ pè ní súnnà lónìí ìròrí khawarij lábámọ̀ pè ní súnnà lónìí ṣùgbọ́n àwọn afágbà yẹn rí wọ́n tètè ṣe kíni wọ́n tètè sàlàyé wọn wọ́n ìdè fúnlẹ̀ ni kò rí bá nísìn a nítorí pé àwọn èèyàn rí wọ́n hàjárọ̀ wọn wọ́n dẹ̀ sàlàyé wọn fáwọn èèyàn so a ma gbogbo orí wọn tẹ́yàn bá ti sọ̀rọ̀ ń sìn àbẹ́yàn bá ti fàdìsọ́wọ̀n kan rẹ̀ lẹ́sìn a ti ma gbogbo ló bìlọ́ǹgì sí nínú àwọn oníbídà àtàti lọ́yẹ̀ tó ẹkùn wọ́n kú so eléyìí báyìí làwọn èèyàn máa ń gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ pé nígbà tí hajjọ́rù yẹn ọba ti lè sàǹfààní fẹ́niyẹ lábala pé kẹ́niyẹ túbá sì ṣe rùjú rẹ̀ a jẹ́ pé hajjúrù yọ sàǹfàní nìyẹn nínú àwọn àǹfàní tí a fẹ́ kájúrù ṣe fún alìmàjúrù yẹn náà wà tó bá jẹ́ pé a bá ṣe hajjúrù fún tí ó bá wá ṣe láǹfàní yẹn hajjúrù yẹn sàǹfàní nìyẹn tó pé ẹjọ́ náà máa ń sì tí kò bá wá ṣe fún tẹ́ni ọ̀fí kúrò bí ìbàjẹ́ yóò túnmọ̀ sí pájínú òṣèké ni kò túnmọ̀ bí kò sàǹfàní láwọn abalabòmí tí ṣẹ̀ríà ní kí a ti wòye sàǹfàní tí hajjúrù fẹ́ ṣe ṣe ìbàjẹ́sì ẹ̀rí tí àwọn olùmọ́mọ́ mú wá lórí eré ìbáyìí òun náà ni bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe hajjúrù fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọ sójúgun Tabuk ẹ̀rí pé hajjúrù yẹn ó ṣe wọ́n láǹfààní débi wípé wọ́n padà túbá wọ́n sì ṣẹ́rí padà kó ń bi ẹ̀ṣẹ̀ wọn àwọn ẹni káàbù bin malik mọ̀rọ̀rọ̀tù bin rabi' al-umawi àti hilal bin umayya ẹ̀rí pa wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì yẹn wọn lódì ìyẹn lódì ànábì sallallahu alaihi wasallam sí sàǹfààní fún wọn débi wípé wọ́n fi aburú tí wọ́n ń ṣe tánàbí torí ẹ̀yìn wọn lódì wọ́n fa àwọn aburú yẹn kalẹ̀ so yé eléyìí báyìí nínú àwọn nítorí pé àwọn tí à ń wí rèé àwọn sọ̀hábí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn gan mọ̀pá burú làwọn ṣe nítorí ẹgbà tánàbí sallallahu alaihi wasallam dé látojú ogun tàbó táwọn èèyàn lọ ń parọ́ fànàbí àwọn ò parọ́ ànábì sallallahu alaihi wasallam sí ìyàn wọn lódì nítorí aburú tí wọ́n ṣe táwọn náà mọ̀pá burú kìí ṣe páwọn èyí ń dìfẹ́ndì aburú yẹn kìí ṣe pé wọ́n kìí sá burú yẹn kìí ṣe pé wọn ò gbàpá burú làwọn ṣe wọn ò jẹ́lẹ́mìí líle kókókó لم يكونوا mu'anidin ولا مستكبرين، ولا منكرين، wọn ò jẹ́ni tí ó sorí kokun bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ni tó ń ṣe gbéraga sí òdodo bẹ́ẹ̀ ni wọn jẹ́ni tí ń takò òdodo tẹ̀tí ni mi gbọ́ ibá ìsìn bí kìláàfẹ́ tó jẹ́ sí pé yad'u ila al-bid'ah òun pẹ̀pẹ̀ sí bid'ah ó ń pèpè sí bídá ó dẹ̀ gbà fóhun gangan lẹ́sìn ẹ̀tí understand tẹ bá hajjábọ̀ rú àwọn tó rí báyìí nínú àwọn tí wọ́n a ti múrò àpèjúwe wọn wá nínú àwọn ẹni sáájú rẹ̀ ìgbà míì hajjúrùn wọn lè má ṣe gíní ó lè má ṣàǹfààní fún wọn ní abala pé kí wọ́n túbá kú ń bí bídá wọn ó ní alimam Sufyan Thauri na sọ pé albida'atu أحب إلى إبليس من المعصية لأن البدعة يتاب منها لأن المعصية يتاب منها والبدعة لا يتاب منها لأن المعصية يتاب منها والبدعة لا يتاب منها سفيان الثوري رحمه الله تعالى أني البدعة أحب إلى إبليس من المعصية بدعة èṣù nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ èṣù nífẹ̀ẹ́ bídá ju ẹ̀ṣẹ̀ lọ lè annal ma'asiyata yutabu minha torí pé ẹ̀ṣẹ̀ àwọn tó ń ṣe wọ́n máa ń túbá kúrò ń bẹ̀ wal bídá àtàlá yutabu minha ṣùgbọ́n bídá àwọn tó máa ń ṣe wọn ò kí ń kúrò nídìí ẹ̀ wọ́n máa ń bá kú ni so àwọn tí wọ́n máa ń ṣe bídá rí wọn ò kí ń kúrò níbi bídá rí so kódà bẹ ẹ̀yìn wọn lódì kódà kí ẹ̀yìn wọn lódì ló jẹ́ sí pé ó kéré nínú àwọn tí àwọn salaful umma tí wọ́n yàn lódì inú àwọn oníbídá ìsáájú ó kéré nù wọn tí wọ́n padà kúrò bíbídá àwọn tó ti hajjúrù láwọn salafu sọ́fún tó ti bẹ̀rẹ̀ ẹnu àwọn àfáàsí kò pa sí hajjúrù fún wọn náà ni wọ́n sì máa ń ṣe hajjúrù fún wọn náà tó ti yí báyìí sí àwọn àfáà máa ń ṣe ẹnu wọn sí kò wá ṣe ni torí pé àwọn mọ̀ yí pé àǹfààní ń bẹ fún àlùmọ̀ yìí níbi ìṣe hajjúrù fún ìrọ̀ àwọn níbi dá àtọ́bá rí báyìí tó ṣe bá ni àǹfààní ẹni tí ń ṣe hajjúrù fún rárá rẹ̀ ẹni tí ń ṣe hajjúrù da ẹ̀sìn rú ma ẹlẹ́ẹ̀kejì àǹfààní tí ó bá lè mún mà táwọn ẹ̀lú mún ọmọ pé ẹni yẹpẹrẹ lẹ́ni ẹni tí yìí kí ń gbọ́rọ̀ ẹlẹ́ni ẹni tí yìí kí ń mẹ́sìn lọ́dọ̀ ẹlẹ́ni bákan náà tí àwọn mìíràn padà rí ipé nǹkan tí wọ́n fi bẹ́ni ilò rí táwọn náà kerim máa mú àwọn àlàyé wá lórí ẹ̀ nítorí pé ẹ máa bá Abdullahi Ubay ibn Salul olórí àwọn alìmùnàfikún olórí àwọn alìmùnàfikún lásìkò anábi sallallahu alaihi wasallam anábi òyìn lódì kò yí bá ní sí anábi ò sí hajjúrù fún tó rẹ̀ jẹ́ pá anábi sallallahu alaihi wasallam ní sí hajjúrù fáwọn sahaba tó yẹ sí pé kódà kò kí ń ṣe bídá ni wọ́n ń ṣe sí nǹkan táwọn ṣe tó tó fúyẹ́ sí nǹkan tí Abdullahi ibn Ubay ibn Salul ṣe kò yí báyìí sí lára àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ látọ̀dà Nabi sallallahu alaihi wasallam náà nìyẹn pé kẹun ṣe wípé tẹ́yàn bá ṣe hajjúrù fún yẹn kò ń ṣe pé ìtumọ̀ rẹ̀ ní pé yẹn sọ pé ní tẹ́yàn ṣe àbótúmọ̀ sí kíyàn ti wá kàfàrọ̀ ìyàn ti wá pé ẹni tí yàn sí hajjúrù fún yàn ní kéfèrí ni yẹn so a ìmọ̀kan ni ó mọ́ ń sún àwọn yàn débi kan ma ní rúrù rí báyìí tó rà nábi sallọ́sallam so alaikum salam tó lọ wàkàtù kò sí nǹkan tó alákọ̀ọ́kọ́ òun ni wípé ṣíṣe hajjúrù fún Abdullahi ibn Ubay ibn Salul ewu tó máa dálẹ̀ ó pọ̀ dáadáa gidigan ẹlẹ́ẹ̀kejì òun ni pé Abdullahi ibn Ubay ibn Salul alayhi la'natullah munafiki ni ẹ̀tàn pè ní munafiki òun lẹ́fíẹ́ sí pé ó ń fi ìsìláàmù hàn gbogbo dáadáa táà ní ti tí a máa ń rí lọ́dọ̀ èèyàn táà fi ní ṣe hajjúrù fún òun ló fi hàn gbogbo aburú tí wọ́n wà rí lọ́dọ̀ èèyàn tí yóò fi ṣe hajjúrù fún ìfin pamọ́ ẹ̀dàkùn ẹni tó ẹ́ sí pé ọwá ń fi rú ẹ̀ gbogbo dáadáa tí ni ṣùgbọ́n fi ń pamọ́ Ọlọ́run bá ló tó àṣírí ẹ̀fà nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí mi gbọ́ ibà yìí sí kí lẹ́bẹ̀ẹ́ fi ṣe hajjúrù fún nígbà tó yẹ sí pé yóò pẹ̀lú yín yóò gbàwẹ̀ pẹ̀lú yín yóò fi tàwíìdì rinlẹ̀ lákọ̀ọ́kọ́ gbogbo ìran tàwíìdì yẹnyẹ gbogbo ń tán pè ní islam yóò fi hàn ẹ̀rí mi gbọ́yé gbogbo ń tán pè ní islam ní ṣíṣe àti ní jíjìnà sí ìtí islam kò bẹ̀ síkẹ́ ṣe àti ní islam níkẹ́ jìnà sí yóò jìnà sí yóò sì mọ̀ sí ilé islam níkẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tí ń ṣe yẹn ó kàn fi ń dáàbò bo ẹ̀mí ara àti dúkìá rẹ̀ ni ọwá ń fi kúfùrù pamọ́ ṣérú ẹni tí ń fi ìsìláàmù hàn yìí tí fi kúfùrù pàmọ́ ìṣúrú ẹni bẹ́ẹ̀ ni ó máa sí kúfùrù so ni ó máa pèpè sí dídá ẹ̀rin gọ́í kó sì pèpè sí kúfùrù kó pèpè sí dídá àbí kó pèpè sẹ́sẹ̀ àbí kó máa ṣẹ̀ṣẹ̀ òun náà nìkan tí ó sọ di ọ̀ràn ẹ̀ká sí hajjúrù fúru ẹni báyìí sallallahu alaihi wasallam yìí sí hajjúrù fún yẹn máa annapa pé mùnáfíkí ni tí kò dẹ̀ fi nífàkì yẹn tí kò dẹ̀ fi hàn tí kò dẹ̀ pèpè sáwọn nǹkan yẹn tí kò sí àwọn nǹkan yẹn rí kò sí aburú kankan tí lè fẹ́ kó bá wọn sàhábà ridwanullahi alayhim torí pé kò ní pèpè sí kúfùrù tó fi ń pamọ́ yẹn ìsìláàmù ní fi hàn sáwọn èèyàn ẹ̀dàkùn èèyàn tí ó pèsí kúfúrú bó làwọn èèyàn ti fẹ́ di káfìrí pẹ̀lú àìpèpèsí kúfúrú ẹ̀ ẹ̀rí mi gbọ́ ibà ìsìn ìṣe nífàkù ẹ̀ kò jẹ́ ó ń tọ́jú ẹ̀ ọlọ́run ọba ló tú àṣírí ẹ̀ ó ń tọ́jú ẹ̀ ṣerú ẹni báyìí ní ó pèpè sí nìfà ṣàmọ̀ pé irú ẹni bẹ́ẹ̀rẹ̀ kama wá lò ní dẹ̀lú fún ní bídíà tí ń pèpè sí bídíà rẹ̀ àwọn nǹkan so àwọn nǹkan yìí làwọn nǹkan tí àwọn olùmọ̀ sàlàyé gidi gan so wípé nǹkan táwọn àfá ń sọ àwọn tán sọ̀rọ̀ nípa wípé ànábì sallallahu alaihi wasallam àjárọ̀ Abdullah ibn Ubay ibn Salul nǹkan táwọn àfá ń sọ pẹ̀lú yẹn ó yàtọ̀ fún nǹkan tí àwọn èèyàn yìí ń gbọ́yé lórí ọ̀rọ̀ maslaha àti mafsada ibi hajjọ la shakka gbogbo ẹnikẹ́ni tó bá rí báyìí tàrí pé pípa òun nìkan tì láì kò ṣe hajjúrù fún kò yíwá ìsìn kò sáàbùrú kaka tí ó kó bá wà tí a fẹ́ se hajjúrù fún àlábùrú kankan tí yóò kó bá wa tí a bá se hajjúrù fún kò ìsìláàbùrú kankan tó fẹ́ kó bá lè wúmá bákan rí sí se hajjúrù fún kò sáǹfààní tó fẹ́ fóun gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti wo àwọn mọ̀sọ́lẹ̀ òun láti ní kò sí kankan fún bẹ́yìí ẹ̀ níyàn lódí tírù nǹkan bẹ́ẹ̀ ta bá rú ẹni tí kéèsẹ̀ rí báyìí tó wọ́n jẹ́ sí pé ká máa wá fa ojú rẹ níbẹ̀ mọ́ra òun gangan ní àǹfààní láti fi ṣe dáwà fún àwọn èèyàn rẹ̀ tó jẹ́ sí pé tí ẹ fọ̀ táhàn sí àwọn náà ò ní ṣe Abdullahi bin Ubayy bin Salul so ló bí jẹ́ sí pé irú nǹkan yìí rẹ̀ bó ṣe hàn sáwọn àfà wọn ò ló ní ẹ̀rí fún àwọn oníbídá láwọn àsìkò wọn tó ti yíba ní sí so wọn ò ló fún àwọn oníbídá ní àwọn àsìkò yẹn so inshallah kerim ilé ìbáyìí yóò jẹ́ kókó ọ̀rọ̀ ilé tí a padà máa gbéyẹ̀wò inshallah ní odidi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n eléyìí tí mo kàn fẹ́ gbìyànjú ní alẹ́ yìí báyìí òun ni kí n ṣàlàyé àwọn mọ̀rọ́tíbù àbí àwọn makọ́sídù mẹ́tẹ̀ẹ̀ta àwọn àfojúsùn mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀rí wá fún lórí àǹfààní tí hajjúrù fẹ́ ṣe ní àwùjọ wa kálìbà mọ̀ pé àwọn àǹfààní yẹn ọ̀nà mẹ́ta ni àwọn àǹfààní yẹn pín sí tí a bá ti fúnlẹ̀ mọ́ ojútàfin wo àǹfààní yẹn sí ọ̀nà kan ó ṣeéṣe kí á padà máa ṣàṣìṣe káwọn á wò pé nígbàtí àǹfààní ọ̀nà kan yọ bá ti lè tí ò bá ti lè tàhá kọ́kọ̀ tí àǹfààní ọ̀nà kan yọ bá ti lè dòdòdó a jẹ́ pé ajúrò láǹfààní nìyẹn tó jẹ́ pé àwọn ọ̀nà méjì míì ń bẹ tó yẹ pé a gbọ́dọ̀ wòye sí nínú àwọn àǹfààní tí hajjúrù fẹ́ ṣe tí ó bá rẹ̀ ti sàǹfààní láwọn ọ̀nà méjì yẹn kódà kọ́ máa sàǹfààní lọ́nà ẹlẹ́kẹta yẹn hajjúrù yẹn ti sàǹfààní náà nìyẹn so eléyìí báyìí làwọn èèyàn kì ń fura sí làwọn èèyàn dẹ̀ kì ń mà níbi àgbọ́yé ìwòye sí ọ̀rọ̀ maslaha àbí mafsada níbi ọ̀rọ̀ hajjúrù so inshallah al-karim so ma tẹ̀síwájú lórí àǹfààní àbí lórí ẹlẹ́kẹta yìí ibi tí àwọn èèyàn ti ní mushkila gan nìyẹn ibi táwọn èèyàn níbi abala ẹlẹ́kẹta yìí so inshallah al níbi náà ni a máa dúró sí ní alẹ́ yìí lọ́bá yẹ pé a rí ẹni tó ní ìbéèrè kan sí méjì síwájú kí a tó máa lọ láàrin bí ìṣẹ́jú péréte alaikum salaam sí ìfẹ́ tí òkú bá kú ṣe kó tó di pé wọ́n wọ́n ṣe jànásà kan ni wọ́n béèrè pé àkótó kan tí òun sí lára ni wọ́n béèrè pé ṣé ó jẹ gbèsè ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe jànásà kan. Naam. Ẹlẹ́kejì ni pé nípa ọ̀rọ̀ ángìlì tí tí àwọn olóògbé yìí ó máa ń sọ pé ó ní mafsara ó sì ní mọ́síláhà pé tí wọ́n pẹ́ alẹ́ ìtẹ́ wọn ṣàlàyé tó wá jẹ́ kó tún kó tún yé sí pé tó pèsè pé ọ̀nà méje pé ọ̀nà mẹ́ta ni tí ó bá já sí pé mọ́sálà nìkan ni àwọn máa ń wò bóyá burú tí yóò ṣẹlẹ̀ pé ẹ pé bóyá téèyàn bá ṣe bóyá téèyàn bá sálámọ̀sẹ̀ ni ẹ mọ́ bóyá àwọn aburú tó ṣẹlẹ̀ tó tẹ̀yìn bọ́ irú àwọn ló bá pọ̀ ni ni òfin ní ṣe fún nígbà bí orí rẹ̀ ni ṣe rága bàbá ṣàlàyé ààrẹ àwọn ìgbà tó bá mú ẹ̀rọ bá pọ̀ ṣe à ní ṣe fún ara ni àbí ó ní ìmọ̀ tí èyàn fi ṣe fún. Naam, àríkùsà. Naam. Naam. tààrù tí àwọn ẹbí ṣe lórí níbi ìrìn jànáza yẹn. náà ọ̀rẹ́ bá ti mọ̀ pé ọ̀tọ́mátìkì ni yóò jẹ́. náà ilé ìdí àmọ́ ìgbé ìgbà mọ́níyàn tó pọ̀ máa náwó yàtọ̀ wọ́n ti rẹ̀ nìyẹn lára. òun náà ni pé ti wípé kánàlì bá tún sí lára tó jẹ̀ jẹ́ kọ̀ọ̀kan. wọ́n ti ànábi náà kí ìrìn yẹn ni àǹfààní tí wọ́n fẹ́ kó ń ṣe. kò kò ní sí pẹ̀lú pálí so àmọ́ bẹ́ẹ̀ dábàá lè fi ṣe wá láǹfààní bá bí àwọn olùmọ̀tán di naam aláwọ̀kọ́ ni wípé ṣe nígbàtí a bá fẹ́ kí ohun sókù lára ni a bèèrè nípa gbèsè jíjẹ ni àbí lẹ́yìn tí a bá kí ohun tán ńlá bèèrè pèsè ẹni jẹ gbèsè àbí ò jẹ gbèsè àti a bá wo hadithu Abi Hurairah radiyallahu anhu tí síwájú kí wọ́n tó kí ọ̀hún sí lára lọ́nàbí ti dé ìjẹ́ ni ìjẹgbèsè àbí òjẹgbèsè kí ló fà á o ní pé ànábì ń fẹ́ jẹ́ kí àwọn èèyàn ma bí sí gbópọn sí so bákan náà bí jẹ́ pé jẹ́ kọ́ mọ̀ ní pé ìjẹgbèsè rèé nínú àwọn nǹkan tó lè kí so yí báyìí so nítorí ẹ̀ náà rí táwa náà bá fẹ́ mọ̀ bóyá ẹni tá a lè kírun sí lára ni àbẹ́ni tá a lè kírun sí lára ni a lè bèèrè sí jẹ gbèsè àbí kò jẹ gbèsè nítorí àǹfààní àbí nítorí ìdájọ́ ìrun fẹ́ kí sí lára ìmọ́ yẹ pé nítorí pa fẹ́ gbìyànjú àti mọ bí a ṣe gbèsè rẹ̀ ní sísan nígbà tó bá kú tán ni a lè bèèrè ẹ̀lẹ́yìn tá a bá kírun tá pé sẹ́ni yìí àwọn olójẹ lówó tí ò bá ní wàsíyà bá yẹ pé ni tó ní wàsíyà ni àákàn lọ́wọ́ wàsíyà rẹ̀ àwọn àkọọ́lẹ̀ rẹ̀ àwọn àkọọ́lẹ̀ rẹ̀ àkọọ́lẹ̀ náà pè ní wàsíyà alọ̀wò kò ní ìkàmọ̀ ìbèrè tààlọ́ jẹ́lówó tààlọ́ jẹ́lówó tààlọ́ jẹlówó ní àwọn yóò ti kọ́ sínú wàsíyà pé mo jẹ gbèsè síwájú ká tó kírun sókù lára tó yíba ní tó wáyé pé lẹ́yìn rẹ̀ látọ́wá bèèrè gbèsè òun ṣe pé bóyá ó ní láìbí kankan nítorí wípé àwọn tí àwọn sọ̀hábà lẹ́yìn tánàbí lọ́tán ànẹ́bì ní ká kírun sí lára so ma padà sópa pẹ̀lú nǹkan tí tóhun bèèrè ń sìn so bí yẹn ṣe jẹ́ nìyẹn ṣẹlẹ́lẹ̀ kejì nípa ọ̀rọ̀ hajjọ́ tí bá yẹ pé aburú àbí mafsada tó wà ń bí aburú tó wà ń bí hajjuru púpọ̀ jù dáadáa rẹ̀ lọ pé à ní sí hajjuru yẹn tó yí bá yí sí sọ pé ká ṣe àlàyé síwájú lórí ọ̀rọ̀ yẹn so àmú ti sàlàyé pé tó bá jẹ́ sí ẹgbẹ́ kan ojú ọ̀nà kan lè fi ń wo maslaha pé maslaha al-mahjur nìkan pé ó dìgbà tí ájìrù yẹn bá tó jẹ́ kí ẹni yẹn fi aburú yẹn lẹ̀ tó bá tó túbá kó mi aburú yẹn tó bá ipé yẹn là ń wò kò sí ájìrù kankan ṣe nítorí wípé ó kéré nínú àwọn èèyàn tẹ́sí fún tí ó ti torí ẹ̀ fi ájìrù tí ó ti torí ẹ̀ fi aburú yẹn lẹ̀ tó tí báyìí sí nínú àwọn àǹfààní tí fẹ́ ṣe nìyẹn náà fún yẹn nítorí kó lè bá fi aburú tí ń bẹ lọ́wọ́ tó ṣùgbọ́n èèyàn yóò jẹni tó jẹ́ sí pé òun gángbà kó òun sàbúrú tẹ́lẹ̀ tí ó sì jẹ́ tó yẹ pé kò máa pèpè sàbúrú yẹn so ṣùgbọ́n tó bá yẹ pé ni tó yẹ pé ó rí aburú yẹn sí dáadáa ìsìn pèpè sí ẹ sàlàyé ẹ̀rí fún pọ̀gbọ́ ẹ sí hájúrù fún ó kéré nu wọn tí wọ́n ń fa aburú yẹn lẹ̀ ẹjọ́ rẹ̀ máa ń sìn mo fi wá máa àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ wá nínú àwọn tẹ́kọ̀ àwọn sálàfù ṣe hajjúrù fún tó ń ti bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n fàbúrú wọn lẹ̀ tán sì kú lórí agbúrú wọn ṣùgbọ́n nítorí àǹfààní tàbí wọ́n mọ̀ fẹ́ ṣe níbi hajjúrù wọn àtàǹfààní tí àwọn tí wọ́n ṣe hajjúrù gẹ́gẹ́ fẹ́ ṣe pé á èmi ò gbéra mi sáfẹ́ nìyí nítorí kọ́ ń bàbá ẹ̀sìn mi jẹ́ sẹ̀tẹ́nà àbáyé sì so mọ́síláhà ti wà ń bi aburú yẹn mọ́síláhà rẹ̀ sì ti pọ̀ ju mọ́sádà yẹn lọ torí mọ́sádà kan náà ni pé ẹni yìí rèé ó kú sórí aburú yẹn àbí kò fa aburú yẹn lẹ̀ mọ́sálà ẹ̀yọ kan yẹn bẹ̀t mọ́sálà méjì ni mọ́sálà abálùú mà látara ìṣe ájúrù fún àlùmọ̀ padà má lẹ́ni aláburú bákan náà rí àwọn tó ìṣe ájúrù fún náà sí là kó ń bí kọ́ da ẹ̀sìn rúmọ́ lójú tẹ́sí lọ́nà sáàmà ń sọ mọ́sálà méjèèjì yẹn ó ti borí mọ́sálà ẹ̀yọ kan tí ó wà ń bẹ̀ ṣe wá lápá lórí àwọn èèyàn kan ìfẹ́ burúlẹ̀ èyí ń rí ọlọ́run ọba lónìí títí nìkan yìí ṣe nǹkan tó wáyé kẹ́ ṣe kẹ́ni ẹ̀fà burúlẹ̀ kó má fi ilẹ̀ ọlọ́run ọba so tí bá ń sin so inshallah kẹrì máa so bí yẹn ṣe jẹ́ nìyẹn ṣẹwárí kan tí so o ní pé ṣẹ́tírí kìí ṣe pé nítorí ìtànàbí fi ìrún lẹ̀ tí ò fi kírun sẹ́ni ẹni wípé nítorí pé tára ìbá ti lè kírun sí lára báyìí ọlọ́run wa forí gbèsè yẹn jìn ànábì ò sì gbà ànábì yìí ti mọ̀ pé gbèsè yìí rèé nǹkan tí ò ní ṣe tí ò ní ṣe ṣe àfikọ́ bá sán ni ànábì wa fẹ́ kírun sọ̀kò yẹn kọ́ nítorí pé ànábì sọlọ́sọlá sọ fáwọn sọ̀hábà bí kan kírun sí lára òun ni láti ṣe hajjúrù fún nítorí àwọn míì tí wọ́n táwọn náà lè nírú ẹ̀ lọ́rùn káyètè lọ sán síwájú kan tó kú kó lè bá a máa jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n wà lẹ́yìn ni nítorí wípé lóòtọ́ anábì sallallahu alaihi wasallam lóló lájú ìran anábì sallallahu alaihi wasallam gbogbo ìkírun sókú lára ìṣìpẹ̀ fókú ni ìrun táwọn sọ̀hábà yòókù náà tánàbí ní kẹ́kírun sí wọn kọ́ kírun sókú yẹ lára náà ìṣìpẹ̀ rẹ̀ náà ni ṣẹ́jọ́nà lámà nísìn irú nǹkan tí àǹfààní tí ìrun ànẹ́bì fẹ́ ṣe òun náà ni ìrun táwọn sọ̀hábà náà fẹ́ ṣe nítorí làwọn àfáàfi máa ń yọ ẹ̀rí wípé gbogbo ẹnikẹ́ni tó bá wà ní rúpò yẹn náà tó ẹ́ pé wà nípò àgbàfà nílùú tó ẹ́ pàwọn èèyàn ń sojú kòkòrò ìkírun sáwọn lára tó bá kú tí a bá ríyàn tó bá kú sórí aburú báyìí kírù àwọn bẹ́ẹ̀ má kírun sí lára ṣùgbọ́n àwa tó kù táwò rí ta'ala wọ́n sàlàyé nínú majmu' al-fatawa alimam bombaz rahimahullahu ta'ala àwọn sàlàyé sheikh al-albani àwọn sàlàyé nínú mawsu'at al-albani fil aqida ó ti bá ń sin sí o tíra sheikh bombaz náà majmu' fatawa ti wọ́n àwọn sàlàyé àwọn sàlàyé ẹ̀bẹ̀ tó ti yé bá ń sin so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn àfà wípé ìdí tó fàtàrà sallallahu àti nítorí pé kí nǹkan ilẹ̀ bá máa jẹ́kọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá wà nípò tí àwọn èèyàn máa sojú kòkòrò kó kírun sáwọn lára báyẹn so kán lè bá máa sáfúrú àwọn báyìí nítorí kí ó lè bá máa jẹ́kọ̀ fún àwọn tó bá nírú àbàjẹ́ rẹ̀ lọ́wọ́ kò ń ṣe pé ìkírun sẹ́ni ẹ lára jẹ́ èèwọ̀ àbí ọlọ́run bá wà nígbà ìran tánà ìbá kìí sí lára ọlọ́run bó gbà ọlọ́run kẹ́lì yóò sì túmọ̀ sí pé wọ́n ní ṣìpẹ̀ rẹ̀ tó yíba ní ṣùgbẹ́ gbèsè yẹn kò sọ́gbọ́n tí yẹn lè dá sí àfi tán bá san ṣe lè náà ní ṣókí lórí ẹ̀ náà bísmìlá síwájú mọ́bọ̀ wàlékùn sọ́kúrò àpẹ́ Tí àwọn ọmọ ìgbé kákàdúrà fún ara wa látara ìrà àmàrà ilẹ̀ wa wá sí bá pé àwọn dúdú pé òun bá pé àwọn dúdú ti pé ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tó pé a tó ń sábà fún látara wa ti sábà lẹ́rẹ̀ látara padà ìjà òkú ní àmàrà nínú ilé bẹ́ẹ̀ ẹgbẹ́ àrùkọ tí a bá ti sọ ọmọ báyẹn láti ẹ̀ka tẹ́ inú olùkọ́ àgbẹ̀rá ilé ìdògbò ìgbésẹ̀ nílẹ̀ fún ilé ìjẹ́ ìwọ̀n ọ̀rọ̀ nípa bá ṣe ń kírun sókù lára pàápàá jùlọ tàbá ṣe kábàrọ̀ ilẹ̀ kẹrin tán ṣẹ́rí ìyapa tó wà lọ́dọ̀ àwọn àfà lórí ọ̀rọ̀ yẹn ó ní pé sa máa sàdúà níbi kábàrọ̀ ilẹ̀ kẹrin yẹn àbáwùn ní sàdúà ń bẹ ṣẹ́rí kò sí pé kábàrà láwọ̀kọ́ a ṣe aka sọ́lọ́tù fatiha kábàrà lẹ́ẹ̀kejì aka asọ́látù ibrahimiyya kábàrà lẹ́ẹ̀kẹta a sàdúwà fúgbù kábàrà lẹ́ẹ̀kẹrin a wá sàdúwà fúnra wa no ibi táwọn bá ti yapa ni pé sí kábàrà lẹ́ẹ̀kẹrin yẹn náà sa ma sàdúwà ń bẹ́ àbá ní sàdúwà ń bẹ́ àwọn apákanú àwọn àfà wọ́n mú wá wípé aufa wọn la máa sàdúrà bẹ̀bẹ̀ àdúrà wo ni abdullahi ni hadith abdullahi ibn abi awfa ló gbé wá pàdánù máa ń ṣe ń bẹ̀ àdúrà fòkù náà ni kò ń ṣe fún orí ara wa ẹ̀tọ́ ẹ̀dá máa ń sìn àdúrà fòkù náà ni now bí àwọn afá ṣe yapa nìyẹn lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tí ìyapa wà láàrin àwọn afá báyìí tí a sì pé ìyapa tó takora wọn ni àwọn kan lá ṣàdúrà ń bẹ àwọn kan láàrin ṣàdúrà ń bẹ ẹ̀rí pé ìyapa tó takora wọn ni kò sí ìyapa tó ṣe kó papọ̀ tó ṣe gbọ́yé pé nǹkan kan náà ni wọ́n ń sọ nítorí ìyapa ni wọ́n ń sọ a gbìyànjú àti ṣe tẹ̀bùjì àti àti fi ìdí kan múlẹ̀ nù ìyapa méjèèjì èwo fẹsẹ̀ múlẹ̀ a ò sọ fáwọn èèyàn pé tó ti rí báyìí o tó bá wọ́n ni kó ṣe no ọlọ́run Allah subhanahu wa ta'ala ò gbẹ́sìn wa kalẹ̀ bí ká máa ṣe tó bá ti wu òǹkàlùkù ọlọ́run ní ká máa ṣe tó bá ti ṣe dédé ẹ̀rí tó ṣe dédé òdodo ni now nínú kan táwọn olùmọ̀ ń ṣàlàyé eléyìí ni pé ìyó dàkẹ́ ni tí wọ́n bá ti ṣe kábàrà ẹlẹ́ẹ̀kẹta tán yẹn ẹlẹ́ẹ̀kẹrin yẹn ẹ̀kànrà dákẹ́ díẹ̀ ẹ̀sì sálámà ṣe yíba yìí sí nítorí pé hadithu abdullahi ibn abi awfa yẹn gan àwọn olùmọ́sàlàyé pé kò sí ń bẹ̀ wípé níbi ẹlẹ́ẹ̀kẹrin ara mẹ́bìtì sàdúrà ti ń sọ yẹn tó ti yíba yìí sí so tí ṣe fún bá sí dẹ́ ṣe àlàyé ẹ̀ tó yé ṣùgbọ́n ẹnu kásẹ́mì kan fẹ́ sàlàyé ń bẹ̀ fún fún àsìkò yìí ni pé ìyàtọ̀ ń bẹ láàrin pé àwọn afá sọ wípé èyí ó sàdúrà níbi kábẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹrin yẹn àti pé a sàdúrà fúnra wa níbi kábàrẹ̀ lẹ́ẹ̀kẹrin sọ̀rí náà wà fáà tó sọ pé yóò ṣàdúrà níbi kábàrẹ̀ lẹ́ẹ̀kẹrin yẹn nítòótọ́ ṣùgbọ́n wọn sọ pásàdúrà fúnra wá ń bẹ̀ ìṣẹ́bà yìí sí kódà hadith Abdullahi bin Abi Awfa yẹn àdúrà tó náà gbé wá náà àdúrà òkú náà ní kìí ṣàdúrà fún orí ara wa mọ̀rọ̀pọ̀ clear báyìí sí ẹ̀ so bí ó ṣe rí nìyẹn wallahu alam náà bí sùn náà ẹ̀nà òkè so uh, ibi náà ni a máa dúró sí ní alẹ́ yìí inshallah so a máa pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kí ọlọ́mà kí ó sọ́wájú ìgbà náà lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa alaikum wa rahmatullahi wa barakatuh